Thank you.

إلينا وأنصره للسوء كما محمد صلى الله تعالى عليه وسلم ليس لكم الله كل يوم أي أقعدنا عليه من ولد واحد Punya suaminya dahulu itu dahulu ayat satu ayat ini Allah pun saya tó ní ṣe gbogbo ọ̀rọ̀ ìlọ tó ní ṣe gbogbo pátápátá ni bí ìwà ẹni tó ń jẹ́ àwọn olùdíje ìwádìí ìwúdí ẹni tó ń gbà gbogbo. Ìgbé àti ìṣọ̀rọ̀ àwọn òṣèré ilé tó ń bí máa ń wájú lẹ́yìn tí ọlọ́wọ́ àti ìjọba. Àwọn mẹ́rin ló wà lórí ilé ní ẹ bá gbọ́ ìlú àgbà àti ìwọ̀n ọ̀rọ̀ ìgbà àti ìyàwó rẹ̀ kúrò lọ́wọ́. هؤلاء الذي يلا نطلق عزيزي الله صلى الله عليه وسلم هؤلاء الذي كان يأتي عليه طوال حياته محفظته على ما جاء به صلى الله عليه وسلم أمرت عليه الله أولئك إلى من قلت لك أن يكون هناك كتابة في كل الأحيان مثلا ذكر محمد صلى الله عليه وسلم هو دين الله وما نعلم وما نعلم ان الله عليه وسلم وقوله الله ويوحي على العالم انت لك الله ويوحي على يلجأ الضرر إلى أولئك إلى كما ربنا على حقا إلى الجوار حقا على حقا قلب الأولين كما تقولون في أرسل ويجي أوامر خير مثلا نقول إن في أوامر خير فقد أجمع أو في الأول عام في ketika dia berdoa kepada Nabi Muhammad SAW, ia berdoa kepada Nabi Muhammad SAW, ia berdoa kepada Nabi Muhammad SAW, ia berdoa kepada Nabi Muhammad SAW, ia berdoa kepada Nabi Muhammad SAW, ia berdoa kepada Nabi Muhammad SAW, ia berdoa kepada Nabi Muhammad SAW,

一年多，一年多都来了，现在我把这个这个事情啊，我们只有我们有万元，所以这些资金呢，我们全部还的。啊，那个的话，我们既然有这个钱，我们不管你们有没有提前完成任务，我们就是积极的去把握。啊，因为这个今天你不能超过十万，所以希望就是。 而且啲多數啲嘢喺外國翻翻，做個會假嘅，但係啲嘢真嘅。不過咧，呢個都應該唔錯嘅，係啦，希望大家嘅。

cuma kita melihat antara Abu dan ada di sini ada di bawah surau yang ada di awal akhirnya surau Abu surau mana surau yang paling kita lakukan di dalam awal ini awal surau dia kenyang dia kenyang dia kenyang dia kenyang dia kenyang dia kenyang dia kenyang Mula awal terlalu awal ini Berlalu Berlalu Kawan-kawan yang ada Allah berlalu Sama-sama Allah Sama-sama Sama-sama Daripada kita yang dia orang pernah beri Anda jadi kira orang Nalu sini, nalu sini Semua dah berlaku Satu ayat yang ada di sini Semua Ia ada ulang Semua yang ada di sini Semua orang Semua orang

Sebenarnya kalau orang Bali itu main tanpa ada duit lagi. Kalau orang Bali itu tempat itu orang ada duit, tempat itu lain lain. Semua orang kita nama, nama. Ah, kalau kita ada di kawasan itu, di kawasan itu kita ada di kawasan ini. Semua orang ada di sini, di sini. Kalau orang ada di sini, di sini. Jadi kalau kita semua ada di sini, kita semua ada di sini. Kalau orang ada di sini,